بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ìjókòó wa ní àárọ̀ tòní bí a bá sọ pé a pín ìjókòó wa sí abala abala kò sí abala eré ń bẹ̀ kò sí abala àwàdà níbẹ̀ ẹ̀kọ́ náà ni ṣùgbọ́n ohun tó jẹ́ kí ádìdì máa pín sí abalabala òun ni wípé níwọ̀n àgbà tí a ti mọ̀ wípé àkọlé ọ̀rọ̀ nígbà mìíràn òǹfà ló jẹ́ fún ẹni tó fẹ́ gbọ́ bí ẹlòmíì bá ti wo àkọlé ó lè wò pé òun ò bùkátà sí i. bákan náà tí a bá sì ṣe ní oníbọ̀ tá a bá ṣe ọ̀rọ̀ wa ní oníbọ̀ ìyẹn ni pé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ àwa ti nǹkan kan bọ̀ ní àárín tó sì jẹ́ pé èyí tá a ti bọ̀ nínú yẹn làwọn kan ní bùkátà sí tó bá ti ń gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ yọkọ̀ wò wípé sọ̀rọ̀ ilé ni wọ́n ń sọ òun ò nídìí ilé tó sì jẹ́ pé tó sì jẹ́ pé èyí tó bùkátà sí kọ̀mọ̀pá àti tìbọ̀ ní inú irú ẹni bí òtún wá padà wá bí wá léèrè pé ẹ dákun ọ̀rọ̀ báyìí òun fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ẹ̀ fún wa àwa náà a máa sọ fún pé à àti ṣe níjókòó ọjọ́ Sunday yóò ní rárá o yóò ní rárá aláàtí ṣe yóò ṣàtàkù yóò ní rárá pé à ah, òun gbọ́dọ̀ kó ọjọ́ Sunday yẹn whereas kò gbọ́ kò gbọ́ débi tó yẹ kí ọgbọ̀dé so fún simplicity and convenience fún ìṣe nǹkan ní ìrọ̀rùn àti ìṣe nǹkan ní ẹ̀jẹ̀wọ̀n ẹ̀jẹ̀wọ̀n ló mú wa Ma pín ìjókòó wa sí abala abala so ẹni tó fẹ́ gbọ́ tíra umuda ó ti mọ̀ pé ìta abátẹ́tù pẹ̀lú umuda ó ti mọ̀ pé umuda náà ni nu. so eléyìí tá a wá fẹ́ ṣe yìí àkórí rẹ̀ ni ta ni ìjọ yìí nínú ìjọ mùsùlùmí làkọ́lé rẹ̀ ta ni ìjọ yìí nínú ìjọ mùsùlùmí ìbéèrè ló bá dé o. ìbéèrè ló bá dé bóyá nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ti ń tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni arákùnrin kan láti ìlú kan ló ní ẹ dákun àdìsí kan ń bẹ táwọn ti lọ gbé bá àwọn àáfàá oríṣiríṣi tó jẹ́ pé ọ̀rọ̀ kan náà ni gbogbo wọn ń sọ. So pé hadíìsì tá a fẹ́ kà yìí ó lọ máa si yẹn sí mi pé hadíìsì yẹn wọ́n ní wọ́n ń sọ pé ìjọ tẹ̀bílíìgì lànàbì sọ ọ̀rọ̀ wọn lẹ̀ nínú yẹn pé ìjọ tẹ̀bílíìgì ni ànàbì sọ ọ̀rọ̀ wọn sílẹ̀. mo ní kó sẹ́ndì yẹn àmọ́ torí pé kò wulẹ̀ sí ọjọ́ tèmi ò ní èjókòó so mo kọ́kọ́ wò pé kí n ṣe ní bí ọwọ́ àárọ̀ tàbọ̀wọ́ ọ̀sán ṣùgbọ́n àtọwọ́ àárọ̀ àtọwọ́ ọ̀sán náà ń wà lórí sísẹ́ẹ̀mù pẹ̀lú tí àti mò ń túmọ̀ so mo sáwàá dù títí títí títí títí ibi tó wá já sí ni pé kí n gbé wọnú ọjọ́ tàlim àdìsí náà lákòókò ń kà ní ọjọ́ Sunday ọ̀rọ̀ àdìsí náà sì ni wọ́n fi lọ̀ wá so kò takora wọn aga sí pé ọjọ́ tá a bá ka tírà kan àdìsí yẹn á ti mọ̀ pé a ti lónìí tó ti yé so bàbá tún kà lọ́jọ́ iwájú eré àákànsáré kà ni. bàbá tún kà lọ́jọ́ iwájú. bàbá tún kàn lọ́jọ́ iwájú a nífẹ̀ẹ́ lójú tó bá ti fẹ́ fẹ́ lójú ní òní. fún àǹfààní àwọn tí wọ́n wà nínú talim masjid whatsapp group fún àǹfààní àwọn tó wà ń bẹ̀ àdíìsì yẹn mo ti screenshot yẹ mo ti fi ránṣẹ́ sí wa so àti láǹfààní àti rí àdísì tí a fẹ́ kà yẹn àti láǹfààní àti ní lọ́wọ́ àdísì náà rèé o àwọn kan sọ pé àdísì tá a fẹ́ kà yìí wọ́n ní àdísì tí ànábì fi sọ̀rọ̀ nípa jamaatu dáwàtú tẹ̀bílíìgì ni. wọ́n wá ní kí ni mo sí pé bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ aka àdìsí yẹn mo fi jẹ́ pé àkọlé tí mo fún ni ta ni ìjọ yìí nínú ìjọ mùsùlùmí àdìsí náà Ali ọmọ àbí tọ́líbì ló gbà wá Ali ọmọ àbí tọ́líbì ni ó gbà wá. kókó ibi tí àwọn oníbèèrè fẹ́ mọ̀ nínú àdìsí náà rèé o anabi sallallahu alayhi wa sallam ali sọ pé anabi sọ pé yakuruju kawumun fi ákìrì zaman ìjọ kan máa jáde ní òpin ayé ìjọ kan ó máa jáde nínú ìjọ anabi náà ni o sori bụ o nna rẹ̀ bụ nà sọ́ra bó o pè rẹ̀ ń yẹ̀wùdí kódà kó o sọ pé ifá lo ń bọ ògún ló ń bọ ṣàngó ló ń bọ inú ìjọ ànẹ́bì náà ló wà inú ìjọ ànẹ́bì ló ṣe kí ni ó ló gbogbo wa pátápátá níjọ ànẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ ìjọ re kàn pé oríṣiríṣi ni awon ìjọ re wọ́n pé oríṣiríṣi ìjọ kan ń bẹ ìjọ ìjàábà ìjọ ìjàábà ìjọ ìjàábà làwa ìjọ tí ó gbọ́ ìpè ànábì tó sì jẹ́ pé ànábì sọrí àwọn ọgọ́ yòókù ìjọ gẹ́rù ìjàábà ni wọ́n ìjọ gẹ́rù ìjàábà òun làwọn ìjọ tó gbọ́ ìpè ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó sì jẹ́ pé àwọn làwọn nàṣọ́ra lásìkò yìí àwọn làwọn yẹ̀wúdí àwọn ni àwọn tí ń gbé eégún tí ń gbé orò tí ń bọ Ògún tí ń bọ Ṣàngó torí pé kò ànábì kankan ò wá mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so títí di òpin ayé gbogbo ayé pátá níjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìjọ ìjábà àti ìjọ gairu al-ìjábà ìjọ tó jẹ́ pé àti ìjọ tí kò jẹ́ pé àwa dúpẹ́ lọ́dọ̀ Allah pé àwa jẹ́ ìjọ jama'atu al-ìjábà ìjọ tó ṣe kí ni o tó jẹ́ pé ànábì tọ́ yakhruju qawmun fi áàkiri zaman ní òpin ìgbà ní òpin ayé ìjọ kan máa jáde àhàdáàfùlẹ̀ àsìnàn wọ́n jẹ́ ọ̀dọ́ àhàdáàfù àsìnàn ọ̀dọ́ ni wọ́n á jẹ́ o sùfàháàwùlẹ̀ àhàlàm ṣùgbọ́n wọn ò ní ní làákàyè. àhàdáàsùlì asnan ọ̀dọ́ ni wọ́n sùfàháwùlì ahlam wọn ò ní nílàákàyè ọ̀dọ́ sì máa nílàákàyè ni ṣùgbọ́n àwọn tí wọn àwọn bá àlàákàyè máa de ìròyìn yẹn o tàbá ti wá kàròyìn tán ìwọ fún rẹ tó ń gbọ́ mi ọkọ̀ bí rẹ léèrè pé ó sàmọ́ra rẹ. òkùn kì í kùn kó nínú kó mọ̀ mọ́ inú sàmọ́ra rẹ̀ ẹ̀hẹ́n ọ béèrè àìlérè pé ṣé mo jẹ́ ọ̀kan nínú ìjọ náà torí kò pọn dandan kíjọ yẹn kọ́gá sí pé àdúgbò kan ni wọ́n wà tàbí ìlú kan ni wọ́n wà tàbí ìletò kan ni wọ́n wà wọ́n á wà káàkiri ayé ni gbogbo wọn ìròyìn ní àpawọ́pọ̀ yakurujú kọ́wùmùn fi ákìrì zaman ìjọ kan máa jáde lópin ayé àhàdásùlì asnan ọ̀dọ́ ni wọ́n o wọn ò ní jágbàlagbà o sùfàháwùlì ahlam ṣùgbọ́n wọn ò ní nílàkàyè yẹkùlùnà mẹnìkàìrí káwùlìlìbàrí ìyà yẹkùlùn mẹnìkàìrí káwùlìlìbàrí ìyà gbólóhùn yẹn àwọn àfáà wa wọ́n tú sí méjì yakuluna qawlan yakuluna min khayri qawli al-bariyya wọ́n tú sí méjì ìtumọ̀ àkọ́kọ́ méjèèjì náà lọ́lọ́ o ìtumọ̀ àkọ́kọ́ ni wípé wọ́n máa sọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹni tó lóore jùlọ nínú ẹ̀dá òun náà ni pé wọ́n máa ka àdìsí wọ́n máa ka ọ̀rọ̀ ànábì yẹkùlùnà mìnìkọ́ ìrí káwùlìlìbàrí ìyà wọ́n máa sọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹni tó lóore jùlọ nínú ẹ̀dá ẹni tó lóore jùlọ nínú ẹ̀dá ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam so tó ń ti bí wọ́n sí nílàkàyè yẹn wọ́n máa gbé àdìsí lọ́wọ́ káàkiri ìtumọ̀ àkọ́kọ́ nu ìtumọ̀ kejì ó ní pé yẹkùlùnà mìnìkáìrí kọ́wùlì lìbàrí ìyà wọ́n mọ ọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀ ẹni tó dáa jù láyé wọ́n mọ ọ̀rọ̀ sọ ẹnu wọn dùn ẹnu wọn dùn tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀fẹ̀ lè máa pọ́n wọn lálétè pé áà. Ah, àwọn pípì mọ̀ mọ̀rọ̀ sọ gan o ẹnu wọn mọ̀ sí dùn gan o. láàyò já wìzù ìmánuhùm hànàjìzàhùm hànàjìràhùm láàyò já wìzù ìmánuhùm hànàjìràhùm ìgbàgbọ́ wọn kò ní kọjá ààyè bèlúbèlú sọmọ bíi tí bèlúbèlú wà tọba yanu báyìí òun ni òpin ọ̀fun ní ẹ̀bá òkè ìmánì wọn ò ní kọjá bí bí gògóńgò lókè bí bèlúbèlú ìmánì wọn kò ní dénú ọkàn wọn ẹnu nìkan ni ó dùn ẹnu wọn dùn wọn mọ̀rọ̀ sọ kalẹ mọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n tún máa ní kọ́ lára Rasulullahi sallallahu alaihi wasallam قال رسول الله صلى الله عليه وسلم yẹmurukúna mina dín wọ́n sì máa jáde pòròpòròkú ònú islam kàmá yẹmuruku saham mina rọmiya bí ọfà ṣe máa jáde kú ònú ọrùn bí yẹn bá fa ọfà báyìí sọ ọmọ réètì tí ọfà yóò fi jáde bẹ́ẹ̀ náà ni wọ́n mọ sáré jáde kúrò ní Islam. fáyidà lakitumuhum faktuluhum tẹ́ ẹ bá ti pàdé wọn ẹ pa wọ́n ni o bẹ́ ẹ bá ti pàdé wọn ẹ pa wọ́n ni. fàyínà kọ́tìláhùn ájírun lè máa ń kọ́tàláhùn yàwó malẹ̀kìyàmà nítorí pé pípa wọn ẹ̀san ni fún ẹni tó bá rí wọn pa ní ọjọ́ àlìkìyàmà. ẹ̀gbà wa tí mo kà yìí ó jẹ́ ẹ̀gbà wa àti Nàsáì ó tún jẹ́ ẹ̀gbà wa àti Bukhari ó tún jẹ́ ẹ̀gbà wa àti Muslim ó tún jẹ́ ẹgbà ti Imam Ahmad ó tún wá ní ẹgbà wa míì ẹgbẹ́ sáré wá ẹgbà wa ilé tí ẹni yẹn tó sẹ́ndì sí mi gangan. ẹ tún wo ẹgbà wa mo ti sẹ́ndì ẹ̀ sí yín o. ọwọ́ n tí òun mú wá ní àlékún bẹ̀ ni pé yẹkùrọ̀ wù náà lè kùrọ̀ àn ọ sọ pé sàyẹkùrùdù fi ákìrì zamani kọ́wùmùn àdáṣùlẹ̀ àsìnán sùfàhà wùlẹ̀ àhlám yẹkùlùnà mìnìkẹ́rì kọ́wùlì lìbàríyà yẹkùrọ̀ wù náà lè kùrọ̀ àn. ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni yẹkùrọ̀ wù náà lè kùrọ̀ àn. torí pé ńgbà tá a sọ pé yẹkùlú mìnìkáìrì káwùlì lìbàrí ìyà wọ́n máa sọrọ tí ó dùn a ní ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kan nu ìtumọ̀ kejì ni pé wọ́n máa ka ọrọ ẹni tó lóore jùlọ nínú ẹ̀dá ta ni wọ́n máa ka hadisi ok inú àwọn oṣù fí ó dùn wípé ṣé ẹ ti rí bá ní ìsìn wọ́n lẹ́yìn ń ka hadisi wọ́n ní ìjọ kan ó wà lópin ayé tí ó máa ka àdíìsì so àwọn tí wọ́n jẹ́ ọ̀tá àdíìsì wọ́n fẹ́ wọ́n fẹ́ gbàbẹ̀ wọlé bẹ́ẹ̀ sì gbàbẹ̀ wọlé ẹ gbàbẹ̀ jáde báyìí torí pé nínú rìwáyà míì ó sọ pé yẹkùrọ̀ ùnà lùkùrọ̀ àánì wọ́n mọ̀ kí alùkùrọ̀ àánì ó túmọ̀ sí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ̀ kéwù wọ́n lè ké quran wọ́n sì lè ka hadith anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò sí kankan nínú ọkàn wọn kò ni wọ́n sì jẹ́ àmọ́ wọn ò ní ní làákàyè fi gbọ́rọ̀ ẹ̀sìn hadith yìí ó gbajúmọ̀ púpọ̀ ó fẹ́ẹ̀ mọ́ sí ẹlẹ́gbàá wá hadith tí gbà wá. ọfẹ́ ẹ̀ mọ̀ sí. ó tún ku ó ìròyìn kan tádìsì yẹn tún mú wá ìyẹn ni mi ò tí rí. tọ́yì mo ti rí incendies yín nìsín. gbogbo ojúpọ̀nà tí àdìsí yẹn gbà wá wọnà orí nìsín. ṣé ẹ̀ rí nǹkan tí mo sẹ́ni sí sá. ok ẹnìkan tó ti sẹ́ndì rìwáyà míì sí mi ń sẹ́ndì ẹ̀ sí yín nìsín. tọ́ so mo ti ka ètò sọ pé ah eléyìí tí mo kọ́kọ́ ni mo sẹ́ndì sí mo dẹ̀ sẹ́ndì báyìí yàkùrọ̀wù náà ní Quran ẹ̀ rí yẹn àbí. ó ti di mẹ́ta báyà àbí. ok ètí mo kà lẹ́ẹ̀kan yẹn mi ò padà sẹ́ǹdì ẹ̀ ètí mo fika yakrauna alquran okay mi o complete sending rẹ̀ mo ti send your nísìnyí. ó ní the last ìyẹn ni mo sọ pé sọ̀híwù lè jámíù ní àdìsí yẹn ó ní ali náà ló gbà o ó ní sayakuruju fi akiri zaman kaumun ahdasu le asnan sufaha wuli ahlam yakuluna min khairi kawli libariya wọ́n máa ké alukur'ani so kìí ṣe àdìsí nìkan ni wọ́n máa kà wọ́n máa ṣe kí ni o wọ́n máa ké alukur'ani ìyẹn báyẹn ok. omi òun sọ pé yahkiru ahadukum sọlátahu ma asọlátihim ibi tí mò ń wá gangan nìyẹn o ṣẹtìrí yẹn yahkiru ahadukum sọláàtàhù ma sọláàtìhìm ẹnì kọ̀ọ̀kan yín yóò kórìíra yóò yẹpẹrẹ irun rẹ̀ pẹ̀lú wọn ma máa síyáàmìhìm ẹ yóò kórìíra ààwẹ̀ rẹ̀ pẹ̀lú ààwẹ̀ wọn wákìrọ̀ átàhùmá àkìrọ̀ àtìm yóò kórìíra yóò yẹpẹrẹ ìka kéwu rẹ̀ pẹ̀lú ìka kéwu wọn yẹkùrọ̀ ùnà lùkùrọ̀ àní wọ́n sì máa ké àlùkùrọ̀ àní la yujawizu anajirahum tí ò ní kọjá di bèlúbèlú ọ̀nà fún wọn yamurukun minali islam kama yamuruku saham mina rọmiya ok wọ́n máa jáde kòròkòrò kúrò ní ìsìláàmù bí ọfà ṣe máa jáde kúrò ní ọrùn rẹ̀ wàfíìrì wáyàtìn nínú ẹgbàá wa kan yẹtùlúùnà àdàlì ìmẹ́ẹ̀n wọ̀yẹ̀dàúnà àdàlì àwùsàn wọ́n máa pa àwọn onígbàgbọ́ òdodo wọ́n sì máa gbé àwọn ẹlẹ́bọ jù sílẹ̀ àwọn ìròyìn ìjọ yẹn nìyẹn o. Now